mo fẹ́ sọ̀tàn kan ìtàn afọ́júbìnrin kan. That was a beautiful performance. Don't you remember me? I met you some time ago by the roadside. Um, I was trying to talk to you about something. Uh, actually, Mukon, one drive around me and I just sight you wọ́n wò pé angel tọ́lọ́run dá tó ti sá kúrò ní heaven <laughs> because I know that God must be missing an angel in heaven. olè olè olè. You are more than beautiful, God, Jerusalem. And if I, I want to be with you. ẹlẹgbẹmọ wúlò àrègẹ ẹyẹ o. balẹ̀ ẹ̀yin lẹ bí ọmọ afọ́jú sọ afọ́jú lẹ́yìn náà. ma please help us ma please help my mommy ma please. ayé kọ́ ni mo wá o mami ayé kọ́ ni mo wá. ẹ bá má ti bí mi rárá. ọ̀rọ̀ ayé ṣòro ọ̀rọ̀ ayé ṣòro ọ̀rọ̀ ayé ṣòro ọ̀rọ̀ ayé máa lé. I still can't believe that. Oh And I can never, I can never live with that. Never! Ah! Kí ni? Irú ọ̀rẹ́ wo lẹ́yìn? Irú ọ̀rẹ́ wo lẹ́yìn? Ó ti lóyún. Ah! Bẹ́ẹ̀ ni ó ti lóyún. Àwọn kò lè jẹ́.